adáwọ́pẹ́ fún ọlọ́run àtìyìn fún anábìwá Muhammad tara kíkẹ́ ọlọ́run gbogbo àwọn afọ́wà ọlọ́mọṣọba kẹwọn gbogbo àwọn olórí wa ọlọ́mọṣọba kẹwọn gbogbo àwọn afọ́wà tí wọ́n ń bẹ láyé lónìí ọlọ́mọṣọba ṣàánú wọn dìbò látòbí tó dé débi tó dé ọlọ́mọṣọba ṣàánú ẹnìkọ̀ọ̀kan alibarika anábìrin wa ju ọlọ́run akíra wa náà lọ́kùnrin wa lóbìnrin wa lọ́mọdé wa lágbàlagbà wa lónílé wa àwa tá à ń bẹnu lé ni àwa tá à ń bẹ lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tá a ti ń wúra wa a kíra wa pé a kú ọjọ́ òní a kú ọjọ́ Jímọ̀ òní ọlọ́run má ṣàjà sọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé nínú àlàáfíà nínú àrísìkí nínú ẹ̀mí gígùn ọlọ́mọṣàṣe fún ọlọ́run àlùbáríkà anábìnrin wájú ọlọ́run èyí tá a lọ sí lónìí náà tá gbígbàdúrà lọ́dọ̀ ọlọ́run gbígbàdúrà tó pé ọ̀sàfilẹ̀ wa lọ́wọ́ ọlọ́run alibarika lọ́gbìn wa gbìn ọlọ́run gẹ́gẹ́ bí a ti máa mú wá fún wa lọ́sẹ̀ lọ́sẹ̀ ìní náà a tún mú nǹkan míì náà wá tó tún yàtọ̀ sí ìta tí ń bá bọ̀ wá òun náà ni kíni òun náà ni ipa ọ̀dọ́ ipa ọ̀dọ́ ipa ọ̀dọ́ ní agbègbè ní agbègbè wa kíni ipa ọ̀dọ́ lágbègbè kíni táwọn ọ̀dọ́ kíni ó ti yẹ kí ọ̀dọ́ ní kí ni tí àwọn ọ̀dọ́ láàkì tí wọn ò ní àwọn ohun tiẹ̀ wá ló ń pè lọ́dọ̀ ẹ̀ tábà ní ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ àwọn ohun gan ni wọ́n ń pè bẹ́ẹ̀ àwọn gan ló ti lọ́dọ́ rí tó yá sí wípé wọ́n fún wa náà fi jẹ́ àpèjúwe fún wa táwa náà fi mọ̀ wípé ọ̀dọ́ làwa náà àgbàlagbà ní à á ṣe á yẹ gbogbo ẹ̀wò náà lálẹ́ yìí inshàlá láàrin ìṣẹ́jú díẹ̀ pẹ̀lú ògo ọlọ́run yìí a lọ báyìí wípé àkọ́kọ́ náà ni wípé kí ni à ń pè lọ́dọ̀ òun náà ni wípé afa inú àwọn afa nínú research tí a ṣe òun náà ni wípé ọ̀dọ́ àkọ́kọ́ ni wípé ní tí gbogbo wa náà mọ̀ sọ́dọ̀ gẹ́gẹ́ bí àwọn eléyìnbó ti jẹ́ oyé wa wípé láti ọmọdún kan títí tó fi di ọmọdún sixteen sí eighteen òun náà ni wọ́n lè pè ní adult so bàbá tí wọ́n mọ̀ pé àwọn kan ń jẹ tí wọ́n jẹ́ adult so a ti mọ̀ wípé kí ni n ti ń jẹ́ ọ̀dọ́ náà ó ṣe kí ó pọ̀ so wọ́n á ní láti bí eighteen yẹn títí débi bíi thirty sí thirty something àwọn náà ní kí ni lásìkò ọ̀dọ́ wọn ni yóò sì máa ta gangan lára èèyàn so a wá rí nínú ọ̀rọ̀ táwọn àfáà náà sọ nínú tí àwọn àfáà sọ dáadáa nínú ọ̀rọ̀ wípé ọ̀dọ́ n ti ń jẹ́ ọ̀dọ́ láyé ìyẹn gbọ́dọ̀ múra sí gbọ́ ọ̀dọ́ ẹ̀ ni torí pé àdìsá nábì tó ní ṣàbábàkà kọ́bílà haramika wípé kí ni tọ́jú gbà ọ̀dọ́ rẹ kó tó di pé kí ni kó tó di pé ogbódé so ànábì náà sọ àsọlẹ̀ lórí ẹ̀ so àwa béèrè pé kí ni jẹ́ ọ̀dọ́ nínú rìsáàjì tá a ṣe òun náà ni wípé kí ni àṣàbáàbù ti ń jẹ́ ọ̀dọ́ gan òun náà ni pé suratul gedi òun náà ni kí ni àwòrán ọ̀la òun náà la máa pè lọ́dọ̀ọ́ torí wípé nínú ohun tá a máa fi ń ròyìn àwọn ọ̀dọ́ náà ni wípé we are the leaders of tomorrow so leaders of tomorrow òun ni ajá sí wípé ìwọ náà àwọn ọmọdé tí ń bọ̀ wá padà wá dàgbà tí ń padà ń bọ̀ wá dépò ńlá tí ń padà wá ṣe kíni tí ń wá pa tí ń padà wá nílà padà dánú ayé òun náà ni wọ́n ń pè ní ọ̀dọ́ so n tá a ṣàlàyé náà ni wípé suratul gedi òun náà ni kíni o àwòrán tá a máa rà wọn náà ni fọ́tò ọ̀la wa torí pé kí ni àwọn òbí wa náà wọ́n máa sọ pé kí ni ọmọ lọ́jọ́ ọ̀la wa so gbé àwa náà ti rí ni so àwọn ọ̀dọ́ gan fún rẹ̀ kí ni suratul gedi òun náà ni kí ni ọjọ́ ọ̀la wàhún dátìlì gẹ́dì àwọn náà ní ìpèsè ń pa wá kalẹ̀ torí bọ́mọ bí òbí bá bọ́mọ lónìí yóò jẹ́ kí ni yóò máa pèsè ọmọ wọn ní kalẹ̀ kó lè di kí ni kó léwọn náà lè débi tóun náà dé kí ni wàhún wa nílà hadir àwọn náà ní àdírẹ́sì tòní àdírẹ́sì torí pé púpọ̀ náà àwọn ọ̀dọ́ lóyè láyé lónìí náà ni àpèjúwe dáadáa àpèjúwe rere ní ń lára wọn so òun náà ni kíni wàwọn ni wàhánà làhádì òun náà ni kíni òun náà ni àdírẹ́sì dáadáa tòní so nínú nǹkan tá a wá rí yìí òun náà ni wípé àwọn ọ̀dọ́ láyé a rí wípé púpọ̀ nínú ọ̀dọ́ bí mo ti wí lẹ́ẹ̀kan wípé láti ọmọ ọdún kan dọ́mọdún eighteen sixteen eighteen twenty twenty five thirty upward náà ni ọ̀dọ́ so awari wá rí nínú nínú tí ọlọ́run bá fi tó fi ṣe ní ìró fún wa táwa náà sì fi kọ́gbọ́n bẹ̀ táwa náà ṣe kíni táwa náà ráriwó yìí ń bẹ̀ òun náà ni wípé a rí wípé gbogbo àwọn ànábì ọlọ́run tọ́lọ́run bá ti dá sáyé ní tó fi mọ̀ wípé ipa ọ̀dọ́ ní ó ṣe pàtàkì nínú ìgbésí ayé ó ṣe pàtàkì láàrin ìjọ lọ́pọ̀lọpọ̀ òun náà ni pé kíni òun náà ni wípé ń jẹ́ tọ́lọ́run fẹ́ gbé gbogbo púpọ̀ nú àwọn ànábì ọlọ́run tọ́lọ́run bá gbé dìde ọ̀dọ́ ni ọlọ́run ti gbé wọn dìde o ni wàá fi rí wípé ìgbà ọ̀dọ́ rẹ náà ìwọ náà gbọ́dọ̀ sọ dáadáa torí pé kí ni ìgbà ọ̀dọ́ òun ni ló yára àti ṣe rí bú jù bíyàn bá sì ti ṣe oríbú látọ̀dọ̀ àkòsí bíyàn ti fẹ́ bíyàn bá dàgbà bíyàn ti máa ba lọ náà ni torí pé wà ṣéèkò nǹkan wàmtà omi ṣe ìgá ni torí wípé ńgbà tó wà lọ́dọ̀ kò sí tó lè ṣe nígbà tó wà lọ́dọ̀ o lè sáré sọ́tún o lè sáré sósì kódà bó bá fẹ́ ṣiṣẹ́ kan ń gbà wọn ni ó rọ̀ ẹ́ lọ́rùn kò ṣe dáadáa àmọ́ tó bá ti dàgbà kò sí bó ti wà náà ni bó ti bá dàgbà òun ni náà ló bá dàgbà ló bá dàgbà lànà bí fi jẹ́ òye wa nínú àdìsẹ́ wípé mọ ṣábà àlà ṣẹyìn ṣábà àlè gbogbo ohun tí èèyàn bá ti fi lè dún ní mọ́mọ́ òun náà ni ó bá yàn dàgbà o tó bá ti níwà burúkú láti kékeré òun náà ni ó bẹ̀ẹ̀ dàgbà bó bá ti níwà dáadáa láti kékeré náà ni ó ti bẹ̀ẹ̀ dàgbà o gbogbo àwọn àgbàlagbà táwọn rí sìn tí wọ́n ṣe rádaràda tí wọ́n náà ní àìsíwáṣà ẹjọ́ wáṣà yín báyìí àwọn náà ti lò gbà ọ̀dọ́ rí o ìgbà ọ̀dọ́ wọn ni wọ́n ló ń búra fún wọn nísìnyí torí pé gbà ìdá mẹ́ta náà lè gbà ọ̀dẹ́ láyé bíyàn bá ń bẹ́ kéke bíyàn bá ń bẹ́ kékeré èèyàn dàgbà èèyàn dàgbà di ọ̀dọ́ torí àsìkò ìgbà tá à ń bẹ́ kékeré wọn ni àti lè dá nǹkan sí àmọ́ gbà ọ̀dọ́ yóò máa ta gangan lára èèyàn ẹlẹ́kẹta náà ni gbàgbà torí wípé bó ṣe wálẹ̀ èèyàn náà ni ó sì lóni o àgbà ọ̀dọ́ rẹ̀ o lè ló bó ti wọ̀ àmọ́ tó bá ti di tó bá ti dípò dàgbà à bó ti bá bó ti wo àgbà wọn nìyí ó ti lò ọ ìwọ kọ́ lò ó control ẹ̀ mọ́ o ní òlànà bíbí ni mọ̀ ṣáàbà aláṣẹ ìṣàbà lè gbogbo tí o bá ti dàgbà lé lórí náà ni kíni òun náà ni kíni ìyẹn ó dàgbà lé lórí ìwà tó bá ti bárẹ́ náà ni yóò dàgbà lé wàá mọ̀ ṣáàbà aláṣẹ yẹn mọ́ta lè yìí ní tó bá ti wá bárẹ́ òun ni náà ló kú lé lórí o tó bá dàgbà tán ní tó bá ti bárẹ́ láti kékeré ní tó fi dàgbà tó bá tún dàgbà tán ní tó kú lé lórí ni òun lè change mọ́ náà láfi wá rí wípé gbogbo àwọn ànábì tọ́lọ́run bá rán sáyé láfi rí pé àpèjúwe ń bẹ lára wọn torí wípé ọlọ́run bò rán ànábì kankan sáyé àyàfi kíni ó rán wọn sí gbogbo àwọn èèyàn lápẹ̀kùn àwọn ànábì kan bẹ tọ́lọ́run rán sínú ilé wọn lásán àwọn ànábì kan bẹ tọ́lọ́run rán sí àwùjọ wọn lásán àwọn ànábì míì bẹ tó yá sí pé gbogbo orílẹ̀-èdè ayé lọ́lọ́run bá rán wọn sí ẹjẹ́ àwùjọ tá wa Muhammad tó gbaṣẹ́ á rí wípé torí pé wa ma ba'atha Allahu nabiyyan wala arsala rasulan illa kana shaban torí ọlọ́run ọba òòrùn anabi njọ́ tá anabi fẹ́ tọ́lọ́run fẹ́ gbá anabi dìde anabi gbọ́ ọlọ́run gbá anabi dìde kíni ọlọ́run gbé nígbà onígbé kíni ó gbé ní dìde nígbà ọ̀dọ́ rẹ̀ nígbà tó ń gbé nígbà ọ̀dọ́ rẹ̀ lọ́nà anabi iṣẹ́ torí wípé wàkánà sayidina ibrahim shaban wa sayidina ibrahim tá ibrahim náà ń bẹ láyé ibrahim náà ń bẹ ní ó ń bẹ nígbà ọ̀dọ́ náà lànàbí Ibrahim lọ́lọ́run bá náà ànábì náà Ibrahim náà ń ṣẹ́ a rò wípé láwọn àsìkò yìí àwọn ànábì náà gbogbo àwọn ànábì púpọ̀ nu wọn wọ́n ń lé bí kíni thirty thirty thirty three thirty something kò lé ju forty lọ náà ni gbogbo wọn lọ́lọ́run fi rán gbogbo wọn náà níṣẹ́ àfẹ́ jìnnà jù lórí kíní ẹ̀ torí àsìkò a wá rí wípé ń jọ́tà lọ́run bí ànábì wa Muhammad níṣẹ́ a rí wípé kíni ìgbà tí ń bẹ lọ́dọ̀ náà ni a rí wípé ń jọ́tà lọ́run Ibrahim náà ní tí ó fi já pẹ̀júwe fún wa náà ni wípé ńjọ́ tí ẹ̀yà ìyá anabi ibrahim ti ń wó gbogbo àwọn òòṣà wọn ni a rí wípé inú ìtàn tí wọ́n gbé wá fún wa náà ni pé kíni ìgbà ọ̀dọ́ náà ni wọ́n ń bẹ a wá rí wípé ìgbà ọ̀dọ́ wọn ni àfi kéèyàn ń lò dáadáa torí wípé bí yóò bá lò gbọ̀dọ̀ wọn ni dáadáa bó bá di ọjọ́ alẹ́ bí ó bá ọjọ́ alẹ́ bá ti lò ní láti rí bó bá ti bá rẹ láti kékeré náà ló bá dàgbà o ẹlẹ́ẹ̀kejì ń bẹ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ náà ni anabiwa musa aleyhi salatu wa salam anabiwa musa ń jọ́ta náà bí wa ni musa náà ń bẹ níjọ́ tọ́lọ́run bá fẹ́ gan níṣẹ́ ọlọ́run bá ń rán ànábì wa Musa ó rán nígbà kíni ìgbà ọ̀dọ́ náà lànábì wa Musa náà ti jíṣẹ́ tiẹ̀ náà ìwọ ọ̀dọ́ náà tó ń lògbà lónìí bó o bá ti lògbà ẹ dáadáa náà ló sì bá lọ́la o torí wípé níjọ́ tánábì Musa ń lògbà tó já sí wípé fèrè àwọn náà bó ti fìtínà ànábì wa Musa tó níjọ́ tọ́lọ́run bá ránṣẹ́ ọlọ́run bá padà ní kí ìwọ tó nígbà ọ̀dọ́ rẹ ò nílò dáadáa ò nílò bó ti ń ṣe òun nílò bó ti wọ ẹ́ n tí ò jẹ́ kẹ́lòmíì ò rojú ti ayé rẹ̀ náà ni wípé ńgbà ọ̀dọ́ rẹ̀ ńgbà tó bẹ nígbà ọ̀dọ́ ó ti lò ó ti lò báṣubàṣu gbogbo tó dẹ̀ tó dẹ̀ ń ṣe wọn ni torí wípé dáwàtul mazlum kàrọ̀ sọ̀ọ̀sọ̀ ó dà gẹ́gẹ́ bí kíni ìpè ìpè tálábòsí bá pè fún ó dà gẹ́gẹ́ bí búlẹ̀tì ni o tó sàfírù fi sàmẹ́ ìdùnnìyà yóò máa sáré bọ̀ láti gbà wo ni láti gbà tó yá sí wípé ó ti pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ ìgbà ọ̀dọ́ rẹ̀ ni ó ti ṣàbúrú fún yàn ó wá dàgbà ó wá rò pé ó fẹ́ rẹ ó fẹ́ forí rọ kó o lè forí rọ rí kù torí sùgbìn ni ìdáhùn àtúlùmọ̀ sí lómi àgbègbè alábòsí tó ti pè wọn ni ó ń fi ó lùgọ̀dì ọ ni torí wípé kí ni ìgbà ọ̀rọ̀ àgbà yẹn gangan ni ó ń dúró díẹ̀ torí ńgbà tó bá dé tó yá sí pé tùsáfìrù fi sàmẹ́ ìdùnnìyà tí ó yá sí kí ni búlẹ̀tì wọn ni ó dà gẹ́gẹ́ bí búlẹ̀tì téèyàn ń yìn ni tí wọn wá sáré bọ̀ láti ọyẹ àìmọye ọdún àìmọye ọdún àìmọye ọdún tí wọn náà ti ṣàgbòsí wọn nílẹ̀ tiwọn náà ti wá dàgbà lórí ẹ̀ tó ti dàgbà tó ti rò pé ó ti lò gbọ̀dẹ́ ó ti lọ à àfáà ni ó dàbẹ́ gẹ́gẹ́ bí búlẹ́ẹ̀tì tó yin ni o látìgbà tán ti yin búlẹ́ẹ̀tì yìí ni ó sì ń sáré bọ̀ ni ó ń sáré bọ̀ bí kú wà ó ń sáré bọ̀ pẹ̀lú agbára tó já wípé ńjọ́ tó bá fẹ́ wá bà ọ́ ọ́ wàá rí wípé ó wá bẹ́ẹ̀ ó lè jẹ́ àtàrà ọmọ náà ti bẹ́ẹ̀ àbátara ẹbí àbátara ìyàwó àbátara ọkọ yóò wá ba lójijì wọ́n wá rí pé ah, ẹnìkan ìbọ́dá eh, ọkọ̀ kú bọ́dá ọmọ náà kú mọ́ lọ́wọ́ àbí ìyàwó náà ló kú mọ́ lọ́wọ́ àbọ́kọ́ ló kú mọ́ lọ́wọ́ wọ́n wá rí wọ́n wá rí pé ah, èmi ló ń ṣe wá rí báyìí àgbà wọ́n wá rí dèrèdè wọ́n wá máa rò pé àbọ́yá ah, èèyàn kan ní í ṣe èèyàn kankan ní í ṣe ó ti lògbọ́ ọdọ́ ọlọ́run bá fẹ́ gbé àwọn asahabul káfí náà dìde nínú tọ́lọ́run bá ṣe ròyìn nínú suratul káfí wípé àwọn asahabul káfí yìí wọ́n pọ̀ dáadáa àwọn àfáà mọ̀ tán lórí ẹ̀ dáadáa àwa náà sì ti kà tán lórí ẹ̀ dáadáa a fẹ́ lọ jù lórí ẹ̀ torí wípé kíni torí ọjọ́ tí ọlọ́run ní kí àfẹ́ kí kíní yìí náà kó pọ̀ jù kó lè dùn wò fún àwọn èèyàn dáadáa torí wípé ńjọ́ tọ́lọ́n bá gbé asahabul kaf ńjọ́ tọ́lọ́n bá fẹ́ ròyìn wọn nínú alukur'an ó sọ pé bismillahir rahmanir rahim um fitinatun um kíni ń fiti atun, ń zina ń fiti atun. amanu bi Oni ó ní fiti atun. amanu bi rabbihim wazidnahum huda ó ní innahum fitiyatun ó ní àwọn táyẹ̀rí yìí fitiyatun ọmọdé kankan ọmọdé kan ni wọn ọ̀dọ́ kan ni wọn amanu bi rabbihim tí wọ́n nígbàgbọ́ nu ọlọ́wọ́n bá wọn wazidnahum huda ọlọ́wọ́n wa ní àwa ọlọ́wọ́n ọba la lé wọn kún ní kíni la lé wọn kún lọ́nà mọ̀ àṣọ ọlọ́run ní lọ́dọ̀ kan ọlọ́run ní lé ọ̀dọ́ kan lọ́nà mọ̀ kò ní lekún lọ́nà mọ̀ àyàfi kó já sí pé kí ni ó lògbà ọ̀dọ́ ẹ̀ dáadáa o lògbà ọ̀dọ́ ẹ̀ pẹ̀lú ṣìnà o lògbà ọ̀dọ́ ẹ̀ pẹ̀lú kó o máa mutí o lò gbọ́dọ̀ ẹ̀ pẹ̀lú kó o máa ṣe ìwà bàjẹ́ o lọ́dún gbọ́dọ̀ ẹ̀ pẹ̀lú kó o máa jalè kiri kó o máa ṣe túwálè kiri o lò gbọ́dọ̀ ẹ̀ pẹ̀lú ẹ̀ o ṣiṣẹ́ ńgbà ọ̀dọ́ rẹ o ṣe tí o jẹ́ kó o ṣe o kẹ́kọ̀ọ́ dáadáa ńgbà ọ̀dọ́ rẹ tó bá dàgbà kò sí bó ti ní rẹ̀sán rẹ̀ lọ́dọ̀ ọlọ́run o padà ṣe kíni o padà rórí rẹ̀ lọ́dọ̀ ọlọ́run níjẹ́ tọ́lọ́run bá fẹ́ràn ànábì wa ayín sáńṣẹ́ aleyhi salatu wa salam níjẹ́ tọ́lọ́run bá ń sọ nínú alukoran fún ànábì tí wọ́n gbà fánábì musa torí àwọn ànábì musa náà ànábì Ìsá tí wọ́n gbà fánábì Ìsá ọlọ́run bá ń sọ fún ànábì wa Ìsá níjọ́ náà wípé kọ́ọ́là Ìsá bùnú màríyàmọ̀ ànábì wa Ìsá ń sọ fún àwọn ọmọ àwọn làhàwárì yìí ń sọ fún àwọn àwárì yìí náà pé mọ́nà à ń sọ̀rọ̀ ìlàlá ta ni wọ́n mi lọ́wọ́ níbi iṣẹ́ iṣẹ́ ọlọ́run ọba yìí àwọn àwárì yìí náà wà ń dá lóhùn wípé kọ́ọ́là làhàwárì yìí ansarullah àwa gangan làárọ̀ oníṣẹ́ àlárọ̀ ọlọ́wọ́ níbi kíni níbi iṣẹ́ ọlọ́run ọba yìí torí wípé kíni ọlọ́run ọba ti gbé àwọn òní náà dìde níjọ́ tọ́lọ́run gbé ọ̀dọ́ kan dìde tó jẹ́ olóríire kí ló dé tó yá sí wípé ìwọ náà tó jọ̀dọ̀ ẹgbẹ́ rẹ ò wá ràn lọ́wọ́ kóun náà lè dòkè kí ìwọ náà lè rórí àǹfààní oríire òní náà ó ṣe mí láàánú lórílẹ̀‐èdè wa nísìn bá a bá rọ́dọ̀ kan tí bá ń ṣe dáadáa tí ń ṣe tí ń ṣe tí ń ṣe ohun mèremère àwọn àgbàlagbà náà láti máa dẹ́kun rẹ̀ láti máa dẹ́kun rẹ̀ wípé àyín tó ń ṣe yìí tó ń ṣe yìí tó ń ṣe yìí a sì rí pé oríire ni tó yẹ ká tọ́ sọ́nà àátù dá lọ́nà rò torí náà ẹ jẹ́ ká mọ̀ wípé ọ̀dọ́ tí ipa ọ̀dọ́ láyé ipa ọ̀dọ́ tó tóbi ni in tó sì kíni in tí yẹn máa ń tọ́jú dáadáa ni níjọ́ tí Buhari pe everybody pé you a lazy youth ní gbogbo wa gbogbo ara àwọn kan tí wọ́n forí jánu tí wọ́n fapá jọlẹ̀ tí wọ́n fi lóòótọ́ ni bàbá òun náà ni ó rí nǹkan sọ torí wípé ọ̀dọ́ láyé lónìí àwọn ìfẹ́ ṣiṣẹ́ mọ́ ó sì fẹ́ máa lówó lọ́wọ́ ó fẹ́ ṣiṣẹ́ mọ́ ó sì fẹ́ máa ṣe ohun mèremère táwọn ẹgbẹ́ ń ṣe táwọn tó wọ́n ṣiṣẹ́ tí wọ́n ṣe kò sí bó ti ní jalè torí wípé kí ni ó fẹ́ ṣiṣẹ́ ó fẹ́ lówó ó jalè náà nìyí torí náà kí wọ́n náà ṣe kí ni ìgbà ọ̀dọ́ àwọn kan ni wọ́n lò gbọ́dọ̀ wọn yìí tí wọ́n lò sórí ẹ̀sìn yìí ìwọ náà lò gbọ́dọ̀ ẹ̀ sígbẹ́ ẹ̀sìn lò gbọ́dọ̀ ẹ̀ síbi òdodo lò gbọ́dọ̀ ẹ̀ síbi tó tí ó ìwọ náà ó rí lọ́la báyìí tí inú rẹ̀ náà ó dùn. anábì Ìsá náà wá sọ fún wọn wípé fàámánà ti tọ́ ìfà tún mímbà ní ìsìrọ̀ ìlà àwọn kan náà nígbàgbọ́ sí anábì Ìsá nígbà náà tó yá sí wípé wọ́n gba tànábì Ìsá wàkàfàrà ti tọ́ ìfà tún àwọn kan náà ṣe kí ni ká wọ́n yá ìmoore wọ́n ṣe kẹfìrí sànàbì wà Ìsá fa àyàdùnà lẹ́sìnà àmọ́nù àlà àdùwíhìm ọlọ́run bá wá kún ànábì Ìsá okùn lọ́wọ́ lórí àwọn ọ̀tá rẹ̀ kíni fahasiba ó zọ ìrìn láyé lónìí bó bá rí kò sí láyé lọ́tún lósì ayé níwájú ayé lẹ́yìn ayé àkòsẹ́ntì òmà ànábì Ìsá torí náà tí wọn náà bá lò gbọdọ ẹ dáadáa tó bá dé ìgbà tí wọn náà máa jèrè iṣẹ́ rẹ̀ tó yá sí wípé wọn fẹ̀yìntì wọn wà máa jèrè iṣẹ́ rẹ̀ kò tí ayé ò fi gbàgbé rẹ̀ náà ni pé kó lò gbọdọ rẹ̀ dáadáa torí wípé gbogbo àwọn tá a rí nísìn tí wọ́n ṣe dáadáa tí wọ́n ń bẹ lólórí wa wọ́n lùgbọ̀ ọ̀dọ́ wọn dáadáa ni Buhari náà ó kàwé bó ti bó ti yẹ ni ó ṣiṣẹ́ bó ti yẹ ni ó ṣiṣẹ́ tọ̀ ìwọ tó fẹ́ di president tó lọ school ìwọ tó fẹ́ di gómìnà tó lọ school ìwọ tó fẹ́ di nǹkan mèremèremère láyé tó lùgbọ̀ ọ̀dọ́ ẹ̀ dáadáa àfààní gbogbo tó ń lò wọn ni àsìkò kan ni tó yá sí wípé ó padà wá kábàámọ̀ lórí ẹ̀ o torí náà a rí pé Sayyidina Umar níjẹ́ tóun náà fẹ́ gba ìsìlámù lọ́wọ́ ànábì á rí wípé gbọ̀ọ́dọ̀ nítorí Sayyidina sórí pé Umaru méjì kan ní bẹ Umaru kan bẹ tó yásí pé bùn Hisham là ń pè àgbàlagbà lóhun o kò ń ṣe òun ni là ń wí àmọ́ Umaru bùn Khattab òun là ń wí Umaru bùn Khattab yẹn gba ọ̀dọ́ ọ̀dọ́ ní bẹ́ńgbà tó fẹ́ gba ìsìlámù lọ́dọ̀ ànábì tóun náà ṣe kíni tóun náà gba ìsìlámù lọ́dọ̀ ànábì ìgbà ọ̀dọ́ lòun náà ń bẹ tó fi já sí wípé ọ̀dọ́ rẹ ìwọ náà gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ fi gbà ọ̀dọ́ rẹ ṣe dáadáa bó o bá ti fi lè ṣe dáadáa sí náà ló ṣe rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run torí wípé mọ̀ ń ṣáàbà àlà ṣe yìí ń ṣáàbà àlè torí tó o bá ti dún ní mọ́mọ́ tó o bá ti bá rẹ́ tó fi dàgbà òun náà ni ó lè mọ́ ẹ lára o torí pé wàá mọ̀ ń ṣáàbà àlà ṣe yìí mọ́ tà àlè yìí tó o bá ti wá bá dàgbà òun ni náà ló bá kú o kí wọn náà wá mọ̀ wípé kí ni gbogbo ohun tí wọn náà bá ń ṣe nígbà ọ̀dọ́ rẹ̀ ń dúdé lọ́jọ́ ọ̀la o bó o bá lọ gbọ́dọ̀ ẹ bí o ti yẹ ìgbà ọlá rẹ yóò béèrè fún ọlá rẹ yóò béèrè fún ìwọ náà ṣe kí ni lo gbọ́dọ̀ rẹ ìwọ tó yá sí pé gbọ́dọ̀ rẹ sílé màmá ló fi ń ṣe kiri ìgbàdọ̀ rẹ olóṣó ló fi ń ṣe kiri gbogbo ohun tó jẹ́ kí ìwọ náà ó rí i pé kó o fi sin lọ́hùn ní àsìkò yìí ó wá dàgbà tán ó rí jakujaku ó wá nílé tọ́ka sọ́mọ rẹ ọmọ ní ó wà máa bá ọ wí wípé ìyá mi ẹ ti lò gbọ́dọ̀ yín dáadáa dáadáa ẹ kó sì lọ ẹ kó ránuranu lọ àfi kí wọn náà ṣe kíni kí wọn náà lò gbọ́dọ̀ ẹ dáadáa ìwọ tó jó lóṣó lónìí ìwọ náà bira rẹ àwọn òbí rẹ tí wọn bí ọ̀hún ni tó bá jọ pé wọn lo gbà ọ̀dọ̀ wọn ṣé wọn òbí wọn rí rò ẹbí tó bá jásí pé wọn lò gbà ọ̀dọ̀ wọn láburú ṣé wọn ò rí irú rẹ bí níjọ́ tí wọn wá bí ìwọ náà kí wọn lóge lóde tí wọn náà ò tú rẹ bí lóòótọ́ kò ṣiṣẹ́ àmọ́ ìwọ náà ìyẹn náà ń kọ́ṣẹ́ ọwọ́ tí ìyẹn náà ò fi gini tí ìyẹn náà ò fi lànà ayé ni kò tó fẹ́ ní sùúrù kó kọ́ṣẹ́ mọ́ báyìí kò sẹ́ni tó fẹ́ ní sùúrù kóun náà ṣiṣẹ́ kóun náà lè máa ro owó òjijì là òun náà ló fi dá sí wípé ikú ọ̀dọ́ ló wá pọ̀ jù láyé àárẹ̀ lọ́tún ní social media ní oríṣiríṣi ikú ọ̀dọ́ ikú ọ̀dọ́ torí pé kí ni n tá a lè lé bá lógún ọdún a fẹ́ lè bá lọ́jọ́ kan bí wọn náà bá rí i pé tó lè lé bá lọ́jọ́ ọdún àfi kí wọn náà ṣe kí ni kó tẹ̀ step by step kó tẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ náà ló fi débi tó ń lọ arákùnrin kan níjọ́ tí àáfàá wa àbúrò ànífà tí ó ń jáde lọ pẹ̀lú àwọn jọ̀mọ́ níjọ́ kan wọ́n wá dé mọ́ṣáláṣí kan wọ́n ṣèrìn àjò wọ́n wá dé mọ́ṣáláṣí kan wọ́n wá bọ́ ọmọ kékeré kan tí ń ṣàdúrà lọ́wọ́ wọ́n bọ́ ọmọdé wọn ni tí ń ṣàlùwàlá nígbà tó ọmọ wọn ni wọ́n ń ṣàlùwàlá lọ́wọ́ wọ́n wá bí ọmọ wọn ni àbọ̀ ànífà wa rí pé ah, ọmọ yìí ń ṣàlùwàlá ó sì ń sunkún kí ló ń fọ ọmọ yìí tó ń jẹ́ kó ń sunkún báyìí ó ní à ọmọ yìí wọn wá ní à àbọ̀ ànífà ni àbọ̀ kí ló wá lè ṣe wúrò ọmọ kékeré báyìí kí ló dé ọmọ tá a sì ń wò yìí kò jọ ọmọ ọdún mẹ́fà sí méje sí mẹ́jọ lọ ó wá ní à ah, kí ló ṣe ìwọ ọmọ yìí tó ń sunkún báyìí tó ń sunkún dáadáa báyìí ó ní àbú ah, ànífà wa bí wí pé à fàṣẹ àlàlẹ ìmáàmù àǹbùkà ìhí àbú ànífà wa bí pé kí ló fà á kí ló dé tó fi ń sunkún yìí ọmọ òun ni wá dá àbú ànífà ni pé dáà ní ìyá àbú ànífà fímílẹ̀ dákun fímílẹ̀ dákun ah, fi mí lẹ̀ jẹ́ máa ṣe gbá gbèsè ayé mi ó ní a ah, kí ló dé ó ní mi ò ní fi ẹlẹ̀ ìwọ ọmọdé tó ń sunkún báyìí a ní tó fi ń ṣéyàn kan ló nà ọ ni sóbì rẹ ló bẹ ọ ló bẹ ọ wí ni àbí ta tiẹ̀ ni ṣé wọ́n chì tiẹ̀ ni àbí ta tiẹ̀ ni ọmọ wọn ni wá dá àbú ànífà lóhùn pé à ah, irọ́ òun ka alukurani ni òun wá ka alukurani dáyè kan òun wá rí pé à ah, àyè tóun ka alukurani yìí dé pé à ṣé ọlọ́run ọba yìí náà ló sọ orú ọ̀rọ̀ báyìí ọmọ wọn ni wá ní à àbú ànífà wá ní alukurani ṣé wọ́n ti ka alukurani já ni ó ní à abánífà ẹ má ẹ gbójú kò lórí ọ̀rọ̀ yìí jàre à ṣé mi mo ti gbà tí mo ti ń bẹ ní kékeré báyìí lọ́lọ́run ti ní kí n mọ kíkí alukurani kí n kí n sì kẹ́kọ̀ọ́ rẹ̀ kí n sì mọ̀ lóòótọ́ ọmọ rẹ abúhánífà wa bí wípé ó yá jẹ́ ń tiẹ̀ gbọ́ alukurani tó fẹ́ kà ó kí lọ́lọ́run bá sọ níbẹ̀ ó bá ní abúhánífà ó yá jẹ́ ń fún ẹ jòkó abúhánífà jókòó ti ọmọ òun ni ló bá sọ pé bismillahir rahmanir rahim yá ayuha nas yá ayuha alladhina ku anfusakum wa alaykumun nara wakudu annasu wal hijaratu alayha malaikatun gilasun shidadun la yasuna allaha ma amarahum wa yaf'aluna ma yumarun ó ní ìyá àbúrò ànífà ibi tí mo kà ni tí mo ti ń sunkún nínú suratu tahrim láyà kefa oni ní tí mo kà náà ni wípé ah ọlọ́run bá sọ pé yá ayọ̀ alẹ́ tí ìnà àmọ̀nù ìyá olùgbàgbọ́ òdodo ẹ̀yin tẹ́ nígbàgbọ́ nú èmi ọlọ́run ọba kú àǹfùsàkún ẹ ṣú ẹ̀mí ara yín ìwọ ọ̀dọ́ náà tí wọ́n náà ń bẹnu ọ̀dọ́ ṣọ́ ẹ̀mí ara rẹ níbi tí ò yẹ kó o máa ṣe ah ìwọ tó tẹ̀rí síbi kó o máa gbáyàn kiri ah múra sí tó o bá ń gbáyàn títí títí ìwọ náà dúró de ọ̀la náà dúró de ẹ lọ́wọ́ o ọ̀la ń dúró de ẹ lọ́wọ́ o gbáyàn títí débi wípé kí ni ọ̀la náà ó padà wá gbá ọ náà o kú àǹfóṣàkún ìwọ náà ṣọ́ ẹ̀mí ara rẹ wà á líkùmù náà rà ọlọ́run ni ó wá tún ní ìwọ náà ṣọ́ ẹbí rẹ kí ni kúrò níbi iná wàkúùdù anásù iná tó já sí wípé kí ni wàkúùdù anásù orí àwọn ènìyàn agbárí àwọn ènìyàn la fi máa kó lọ́nà ìwọ tó já sí pé ìwà rẹ níjọ́ tó o ti ń bẹ lọ́dọ̀ náà ló ti ń hùwà bú ló ti ń jalè o jalè títí títí o fi pa ọmọ rẹ o jalè títí títí wọ́n rán ẹ lọ sẹ́wọ̀n ó jalè títí títí tí ẹyá rẹ àti bàbá rẹ wọn lẹ́nu ọ̀rọ̀ lára rẹ mọ́ kúdù anásù wálé ìjára ọlọ́run ní agbárí àwọn ènìyàn láfikún lọ́nà láfikún lọ́nà ọmọ wọn ni wọ́n ń ṣàlàyé fábọ́ ànífà bẹ́ẹ̀ pé kúdù anáṣọ àlìhìjára ọlọ́run ní agbárí àwọn ènìyàn àtòkúta láàfin kùnà tí mò ń sọ fún ẹ yìí àléyà màláíkà tún ọlọ́run wa ní kò tán síbẹ̀ ò torí pé kíni àléyà màláíkà tún gíláàsùn ṣe dáadùn ìwọ tó mọ ọgbọ́n àrékèrèké dá níjọ́ náà kò sí kò sí ọgbọ́n àrékèrèké kankan àléyà màláíkà tún àwọn màláíkà tí wọ́n sangin sàn yà wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n sọ pé gíláàsùn ṣe dáadùn ìgbà tí èèyàn kan nu wọn ó tóbi kékeré tí wọ́n bá gbà nígbà tí báyìí ó máa rántí gbogbo nǹkan hundred years nísinsìnyí nísinsìnyí nísinsìnyí ìgbà tí èèyàn kan wọn ojú kí sójà ayé gbọ́ ọmọ bí sójà ayé bá gbà ọ nígbà tí ọmọ bó ti máa ń ṣe ọmọ bó ti rì bí sójà bá gbẹ̀yàn kan nígbà tí ẹ̀yàn kan ọ̀sẹ̀ kan kò ní kúrò nílé yóò máa sùn yóò máa jí ni o. àléyàmọ̀ láyìíká tún gè lásùn ṣìdádùn ó ní kíni àwọn táwọn wí yìí àwọn sangin sanya màláìka ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láyà súnà ńlá wọn wá ní sí nǹkan kan wọn ní ta pa sáṣẹ ọlọ́run ọba wọn ní ṣe kí ni wàyẹ fún àlù náà mẹ́rin mọ́ ìtọ́lọ́run bá bá pa wọn láṣẹ òun náà ni wọ́n ṣe o àbú ànífà wa ní sí tó wá rí tó wá sọ kí ló wá kí ni ìtumọ̀ wa lé ah, ìwọ ọmọdé tó ń ṣe kí ni àbú ọmọ wọn ni wá sọ fún àrùn pé ah àbú ànífà yìí tí mo fi ń sọ mo mọ̀ ni wípé kí ní táwọn òbí wa táwọn ìyá wa àti bàbá wa tí wọ́n bá fẹ́ dáná lóòótọ́ a rí wípé kí ni àpèjúwe ni wípé ní tí wọn náà fi mọ̀ wípé ìgbà ọ̀dọ́ rẹ̀ àfi kó ló gbà dáadáa gbogbo àwa tá a gbé lu òkè rí dáadáa a rí wípé tí wọ́n bá fẹ́ kó náà a rí kékin ni igi kéékèèké ni wọ́n kó ó ń ṣàpèjúwe náà wọn ni ó ń ṣàpèjúwe fábọ́ ànífà o ó ní kí ni tí ìyá òun bá fẹ́ dáná nulé a rí wípé igi kéékèèké ni wọ́n kọ́kọ́ tò sí kí ni tó kó igi ńláńlá sí kí lóde tí wọ́n fi ń kó igi kéékèèké sí kó tó ńlá á rí wípé ńgbà wọn ni bí wọn bá kógi kéékèèké sí i ńlá wọn ni ò ní jò láfijá sí wípé àgbà wa búra béèrè ò sí ọ rí ìwọ tó o dàgbà lónìí tó o dàgbà débi tó o dàgbà dé yìí ìwọ náà wá búra wípé kí ni èwe ò sí ọ rí pé wọn náà ò sì gbọ́dọ̀ rí torí náà wàá rí wípé kéékèèké ni wọ́n kọ́kọ́ ń kó síbẹ̀ tí wọ́n bá wá kó kéékèèké sí tí wọ́n wá kó ńláńlá sí ni igi òun ni ó ṣẹ̀ wá jò àbúrò ànífà ni ah ah ìwọ ọmọ yìí làákàyè ajá sí wípé gbogbo àwa tá a tẹ̀lé wọn yìí àṣà àwa náà ò ní làákàyè tí ọmọ yìí ń rò ó ju ní táwa náà ń rò lọ. láfáàfi jẹ́ òye wa wípé wádẹ̀ ń dékèrà àyà mi síbà ẹ àfáàní o pa ọjọ́ gba ìgbà ọ̀dọ́ rẹ tí n ti advice ti ń fún ọ nu. torí wípé zikiru shabab khasratun ò gbọ́ zikiru shabab khasiratun kíyàn máa rántí gbọ́dọ̀ pé ah nígbà tí mo ń bẹ múndíá ah mo máa dán nǹkan wò láyé ah ń dán nǹkan wò tó dán wò ní láyé òní ó ń padà á béèrè lọ́wọ́ rẹ ìwọ tó jọ́bìnrin tó lo kírìmù láyé kò sí kírìmù tó mọ̀ ẹ́ ah àfààní o múra sí múra sí ìdun àti nǹkan kí nǹkan ní ó padà wá jẹ ọ́ níjẹkújẹ ìwọ ọkùnrin náà tí mo lè gòkè mo lè sọ dáadáa rẹ tó fọ̀dọ̀ rẹ ṣe ah àfààní o múra sí ìjẹ́ kan ń bẹ tó já sí pé nǹkan rẹ tó fi ń tọ́ tó fi ń tọ̀ òun ni yóò padà wá dípa tó já sí pé òun ní rí lò mọ́ láéláé àfààní dàáyín dékèrà àyà mi sì bá àfààní o pa ìgbà ọ̀dọ́ rẹ tì pa ìgbà ìmọ̀ rántí ìgbà ọ̀dọ́ òun ni pátì torí wípé ojúṣe rẹ náà ni wípé ìgbà ọ̀dọ́ rẹ lò dáadáa ládùúgbò jẹ́ ọmọ ẹlẹ́ni dáadáa ládùúgbò rẹ má jẹ́ ọmọ ẹnikẹ́ni má jẹ́ ọmọ ẹlẹ́ni tí máa dàdúgbò rù má di ọmọ àwáwà tí ó máa dàdúgbò má di one million boys tó máa dàdúgbò rù àwọn ọmọ one million boys tó dé ló dàdúgbò rù lọ́rin lónìí á rí wípé àti kékeré ni wọ́n ti bẹ̀rẹ̀ torí Yorùbá ní pé kíni kékeré nìyẹn ti ń pẹ̀ kàró kíkó tó di gbéńlá o níjọ́ tó ń bẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ìyá wọn náà wọn ò mójútó wọn náà ni o èmi á máa bira èmi á máa bira wá nísìn èmi á máa bi àwọn èèyàn wípé ṣé òbí ọmọ rẹ ló ọmọ bú ló pọ̀ ni àbóbi bú ẹjẹ́ àbíra wa ṣọmọ rẹ ni ọmọ rẹ náà ló pọ̀ ni àbóbi rẹ a rí wípé kí ni gbogbo kíní yìí náà àtàrà òbí náà ni àtàrà ẹ̀ náà ni sí ń jáde kí gbogbo wa náà mọ̀ wípé ìgbà ọ̀dọ́ ni ó ṣe pàtàkì jùlọ ó ṣe pàtàkì gbogbo àwọn tá à ń pariwo lónìí níyàn ńláńlá ayé wọ́n ló gbọ́dọ̀ wọn dáadáa ni wọ́n ṣe débi tí wọ́n dé o gbogbo àwọn president wa sẹ́ wọ́n ló gbọ́dọ̀ wọn dáadáa ni wọ́n ṣe débi tí wọ́n dé gbogbo àwọn olórí wa wọ́n ló gbọ́dọ̀ ni ẹ bàbá wa Maulana Sheikh Adam wọ́n ti parí gbogbo nǹkan wọn títí kíni láàrin twenty something years ni wa bàbá wa Sheikh Adam ti parí ẹ wá wo ibi tí Sheikh Adam dé lónìí o ẹ wo ibi tí gbogbo iṣẹ́ bàbá wa Sheikh Adam dé nínú gbogbo àgbáláyé kò síbi tíṣẹ́ wọn ò dé o bàbá wa Kamelu Dini ẹ̀yin náà wo gbọ́jọ́ tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ dáwà wọn á rí wípé ọmọdé ni wọ́n ẹ wo ibi tí gbogbo ọ̀rọ̀ wọn dé lónìí ẹ wo ibi tí gbogbo ibi táyé ń pariwo wọn lónìí bàbá wa Yusuf Lágbàjì ẹ wo ìgbà tí àwọn náà gbàṣẹ Ọlọ́run táwọn náà bẹ̀rẹ̀ iṣẹ́ Ọlọ́run á rí wípé gbọ̀ọ̀dọ́ náà ni gbogbo àwọn gbogbo àwọn bàbá wa bàbá wa bàbá wa bẹ́ẹ̀ ni á rí wípé ìgbà wọn ni tí wọ́n bẹ̀rẹ̀ wọn ni àwọn náà ò tí ì lágbára àti débi táwọn náà fẹ́ dé àmọ́ Ọlọ́run ọba tó ní kí wọ́n gba iṣẹ́ wọn ni nígbà ọ̀dọ́ òun náà ni kí ni ló ṣe wá di ló ṣe wá dàgbà mọ́ wọn lára torí pé wọn ni mo ṣe pé mọ̀ ṣáàbà àlà ṣáàbà àlẹ́ yìí ní tó bá ti dàgbà mọ́ náà ni ó dàgbà lára rẹ o wà máa ń ṣàbà aláṣẹ́yìn máa tà lé ní tó bá ti wá dàgbà sí lórí òun náà ló kú lé lórí o a rí wípé ń tí bàbá wa Mọ̀lánà Sheikh Adam kú mm. àti mm. kìrìsìtẹ́nì àti kẹfẹ́rí àwọn gbogbo wọn náà ni wọ́n sunkún pé kíni ádámọ̀ lọ níjọ́ tí bàbá kàmẹ́lì dínì kú gbogbo wọn náà ni wọ́n sunkún pé kàmẹ́lì lọ níjọ́ tí bàbá Yusufu lágbàjì kú gbogbo wọn náà ni wọ́n sunkún àfa wa dáhìn díkìrà àyà mi síbà àní ó pa ìgbà ọ̀dọ́ rẹ̀ tìtorí gbé falẹ̀ àyà mi síbà nájímúnà ni kò torí pé kíni tó o bá ti lùgbà ọ̀dọ́ rẹ dáadáa a bó ti wù ọ́ ọ̀la rẹ ni ó ti lù ọ́ torí pé kíni ìgbà ọ̀dọ́ rẹ o lè gòkè o lè sọ lóòótọ́ o lè sáré sọ̀tún o lè sáré sósì àsìkò wọn ni kò sáré kó má padà wá ohun funfun lórí tó bá ti wá dàgbà tó ohun funfun lórí kó má wá rí nǹkan sínú ayé torí pé kíni inna ahala aisha ti ń kọ̀dé ìtùhá zahabati lazatuha wal ithmu hal torí pé kíni gbogbo ohun tó ń rí ní tó ń rí láìsí tó ń rí ní jẹ̀mú tó ń rí ní gbogbo ẹ̀ kíni a ti kọ́ mọ́ ni torí pé kíni nígbà ọ̀dọ́ rẹ òru owó lówó lóòótọ́ nígbà ọ̀dọ́ rẹ ọlọ́run bù ọ lárísìkí lóòótọ́ a tó bá ti fárísìkí wọn ni dìǹkan mọ́lẹ̀ a àfààní gbogbo gbà tó bá wá dábàá yóò padà lọ ni záà ha gbogbo tó ní wọn ni yóò padà lọ náà ni o ìwọ tó lábẹ́ rẹ tọ́lọ́n bá fi tọ́lọ́n bá fi abẹ́ rẹ tó bẹ́ẹ̀ fi pamọ́ tó wá tíwọ náà wá ti bọ́ta ẹni tó yẹ kẹ́lòmíì ò rí kí ó fi ogún ọdún rí ni wọ́n fi hàn án láàrin ìṣẹ́jú kan ìhòòhò tọ́lọ́n bá bò fún ọ ni wọ́n fi hàn èèyàn láàrin ìṣẹ́jú mélòó afáàní gbogbo ẹ̀ kí ni lazatu ha yóò padà lọ zahabat yóò lọ tó yàtú wípé gbogbo ohun tó o ní mo lè gòkè mo lè sàn lónìí yóò padà rọ náà ni o gbogbo èmi náà mo dábàá èmi náà mo wà wájú èmi náà afáàní yóò padà lọ torí wípé ìzáhá bátìrì ya kúkà fagitẹ̀ ni mo wá ńjọ́ tọ̀rọ̀ rẹ̀ ń lọ báyìí tó wà nígbà ọ̀dọ́ rẹ̀ tó ń sáré sọ́tún tó ń sáré sósì àfààní fagitẹ̀ ni mo wá àfààní o kọ́rọ̀ pẹ̀lú torí wípé kí ni fa iná ìlẹ̀kùnlẹ̀ há sífà tí ń sòkòrùn torí wípé ṣé wọ́n rí gbogbo lálá tó lọ sókè tó wálẹ̀ rí ni ìwọ náà wo gírafítì bó ṣe tó ju nǹkan sókè bó ṣe ju òun ni yóò padà wálẹ̀ bẹ́ẹ̀ náà ni afáwa ni ṣé wọ́n rí lálá kan tó lọ sókè tó wálẹ̀ ìwọ tó ti dàgbà kò sí òun lè padà sọ́dọ̀ ọmọ o ọ̀dùgbà ọ̀dọ́ tó ti lò wọn ni ó ti lọ ó ti lọ náà nù afáwa ni gbogbo ìgbà wọn ni afáwa ni ó wá pààtì torí pé kíni ìgbà ọ̀dọ́ wọn ni ìgbà tíyàn tíyàn tíyàn filẹ̀ ni afáwa ni tó fi parí ẹ̀ tó fi pààtì náà ni wípé wàtẹ́kì lọ́ọ̀à wàtẹ́kì wá láàyè mọ́ afáwa ni ó páyọ̀ ọlọ́run ọba torí pé páyà ọlọ́run ọba ìrun nìjà wàrà tí kọ́lébámúrè ń láwàsọ òun náà ni ó pa ọwọ́ àtọ́lọ́run ọba ni ó pọkàn rẹ̀ àtọ́lọ́run ọba pọ̀ lọ́lọ́run fi gbé ọ̀gá o ìwọ ọ̀dọ́ tó o mọ̀ tí wọ́n ti ń sin lọ́hùn ọ̀dọ́ mi gan pé rẹ̀ mùsùlùmí ọ̀dọ́ mi gan ò lè pe orúkọ ara rẹ̀ nínú tó bá yé jẹ́ lónìí wọ́n pọ̀ mọ́ ní fatia ẹ̀sọ́ di fatia ẹlòmíì ò wá mọ orúkọ jẹ́ kódà kò mọ̀ tún mọ orúkọ sí ọwọ́ adé skul tán ọwọ́ apá orúkọ dà ẹni tí wọ́n pè ní tí wọ́n pè ní aziza yóò wá ní àìpè mi ziza kò ní mọ̀ tún mọ orúkọ wọn ni a rí wípé bó o bá ti ilé nìyẹn ti ń kẹ́sọ̀ ọ̀rùn dé bó o bá ti lùgbọ́dọ̀ rẹ sí náà ni ó ti dàgbà nígbà tó wá dàgbà tó ń pè é ní tó ń pè é lórúkọ orúkọ òun ni tó wá dàgbà tó wá ń pè é lẹ́yìn ejò kiri à ìwọ náà ti mọ̀ wípé ìgbọ́dọ̀ rẹ ló ti lù báṣubàṣu ni o wá fẹ́ kọ́ lásìkò tó ti dàgbà tó ti gan mọ́ lára o lè kọ́ mọ́ lásìkò òun ni torí pé wàjúrú mi ní kármúrátà ń kúńtà fàtà ìwọ tó mọ tí mo dáadáa àfáàní òun múra sí máa mú ìwọ tó lè mú gobẹ́ tó lè mú bíúrì gbẹ àfáà ni ó múra sí kó máa mú torí wípé kí ni àfáà ni jìnnà sí ọtí jẹ́ ń sọ fún ẹ jìnnà sí ọtí torí pé nkún tá fàtà tó bá jẹ́ ẹni tó nílà káyà ọmọ ẹ̀dá ènìyàn ìwọ náà bíra ẹ wípé ẹni tí ń mutí pọ́tì ò bá pa òun ni ó pọ́tì torí pé kí ni bó o bá mutí mutí títí títí ẹ ó máa padà misbehave ni ẹ sì ó máa padà wá kọ́ lámálẹ́fò ni òun wá ti ń ṣubú lọ́tún náà ló máa ṣubú lọ́sì bó bá ti ń ṣe lọ́tún náà lóhun kó rí pé kéfà ẹ̀sán á fi jù nú ní mọ́nà àkọ́ àà ah, ah, ìwọ náà báwo ló ti ìwọ náà rò ó ìwọ náà rò ó ní tí wọ́n tí wọ́n já sí pé kò dìgbà tí wọ́n bá ń sọ fún ẹ á rí wípé ní tí wọ́n sọ fún ẹ kò dìgbà tí wọ́n bá ń sọ fún ẹ wípé kò jìnnà sí nǹkan báyìí ní tí o mọ̀ pé kò lálàáfíà fún ọ o sì múra sí o sì mú ọmọ wípé kò lálàáfíà fún ẹ kò sí tí wọ́n ti ń bí fún ni wípé ọtí máa ń tàyàn lóṣì ni láàrin ìgbà tẹ́gbẹ́ Niger Bet dé ìsìn ẹ̀rí yìí náà ń pọ̀ sí ni a rí wípé gbogbo ẹ̀ tẹ́tẹ́ náà ó máa ń tàyàn lóṣì ni ọtí máa ń tàyàn lóṣì ni gbogbo ohun tí wọn náà rí tó rí ní nǹkan yìí àfààní ò jìnà sí torí wípé kí ni bó o bá ti jìnà sí ló fi rọ́gbà àárọ̀ rẹ lò ló fi rọ́sàn rẹ lò ló fi rálẹ̀ rẹ lò alẹ́ òun ni náà bó ti rí wo ni là ń lo àárọ̀ ẹni o bó ti wo ni là ń lo ọ̀sán ẹni o ee àmọ́ bó ti wo alẹ́ ni ó sì lù ọ́ o bó ti wù gbà alẹ́ rẹ ni ó ti lù torí wípé kí ni ìwọ náà rántí pé kí ni ìwọ náà tó ń lo gbà lénìí lùgbàlùgbà rántí pé kí ni ìgbà ń padà wá lù ọ́ o torí pé gbogbo àwọn tó orí tó já àgbàlagbà lónìí tó orí tí wọ́n ń ṣe rádaràda nú àgbàlagbà lónìí àwọn náà lu àgbà ọ̀dọ́ wọn dáadáa ni o ló fi já sí wípé kí ni kí wọn náà lò bọ̀ ọ̀dọ́ ẹ̀ dáadáa lónìí níta fi dúró náà nu pẹ̀lú ògo ọlọ́run lọ́sẹ̀ tí ń bọ̀ náà a tún mú un tó tún jọmọ́ báyìí wá àmọ́ ẹ gbogbo àwọn kankan wá náà ẹ jẹ́ ká fi ọkàn wa sílẹ̀ wípé ọlọ́run ọba yìí náà lọ́ba tó yásí pé kíni ló lè gba gbogbo ohun tí ẹ̀dá bá ṣe tó sì lè ṣe kíni tó sì lè dúró tẹ̀dá lórí gbogbo ipò tó bá wà ìwọ ọ̀dọ́ tó ń bẹ náà má sáré àsápajúdé ẹ má sáré àsápajúdé hmm, android phone ló ń bẹ lọ́wọ́ rẹ má nàgà àwọn ẹni tó ń lo iphone ẹ àníṣe má wọ̀gà àwọn ẹni tí ń ṣe kíni tó ń lo iphone ìwọ náà pé kíni ní tí ìwọ náà níjó tẹ́ ẹ lọ́rùn bó bá tẹ́ ẹ lọ́rùn náà ní kíni ìwọ náà ò fi rí dáadáa sí i bó bá tẹ́ lọ́rùn náà ni kíni ìwọ náà ó fi rí gbọ̀ọ́dọ̀ rẹ lò bó ti wọ̀ ọ́ torí pé kíni ìgbọ̀ọ́dọ̀ mọ̀ ń ké pé ìgbọ̀ọ́dọ̀ rẹ sẹ́ lò dáadáa bó bá lò gbọ̀ọ́dọ̀ rẹ dáadáa alẹ́ rẹ yóò nílò báṣubàṣu ọ́ lè ra alẹ́ rẹ control ìgbà àárọ̀ rẹ ìgbọ̀sán rẹ ìgbà alẹ́ rẹ ìgbà alẹ́ rẹ ṣe kókó torí pé kíni ìgbà alẹ́ tó o bá ti lò gbà tó o bá ti lò ọ̀sán rẹ báṣubàṣu alẹ́ ó lù ẹ́ báṣubàṣu ni o bó alẹ́ bá sì ti wá lù ẹ́ bá ṣùbàṣù ó kú bó ti dé bọ́ ọlọ́run ní dáadáa o torí náà kí wọn náà ṣe kíni ló gbọ́dọ̀ ẹ dáadáa lẹ́ẹ̀kan náà ọlọ́run má ṣàwọ ọlá ìta sọ yìí gbogbo ẹnìkankan wa gbogbo ojú tó ń wò mí ò ní fọ́ gbogbo etí tó ń gbọ́ mi ò ní di gbogbo ẹnìkanìkan kan wa erékèéríkè wa ò ní lédè wa ìgbọ́dọ̀ tá à ń lò yìí náà ọlọ́run má ṣàfún wa lò dáadáa ọlọ́run ìwọ náà ṣe kíni bẹ̀rù ọlọ́run pẹ̀lú gbọ́dọ̀ rẹ páyọ ọlọ́run pẹ̀lú gbọ́dọ̀ rẹ bẹ̀rù Ọlọ́run lẹ́mìí rẹ gbogbo tó bá ti ń ṣe máa bẹ̀rù Ọlọ́run lórí ẹ̀ òun náà ló fi rí bọ̀dọ̀ rẹ lò pẹ̀lú ògo Ọlọ́run àní rí báyìí lọ lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run a máa gbìyànjú a tún mú nǹkan míì wá fún wa gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wa lórí péjì wa Ibn Surur ẹ dákun ẹ tẹ̀lé wa lórí YouTube channel wa náà Ibn Surur a ní motivational talks náà kí gbogbo wa náà ká subscribe lórí ẹ̀ lẹ́ẹ̀kan náà gbogbo ẹni bá fẹ́ béèrè béèrè lẹ́ẹ̀kan náà àbí ẹni nǹkan tẹ́ fẹ́ sọ fún wa àbí ẹni àwọn èrè àwọn advice àwọn nǹkan kan míì náà torí pé kí ni èèyàn láṣọ èèyàn kò síbi tí èèyàn ti kẹ́kọ̀ọ́ sí ẹ dákun ẹ kàn sí wa lórí nọ́mbà yìí o oh eight one eight three double two double two double two nine two lẹ́ẹ̀kan náà o oh eight one eight three double two double two nine two lẹ́ẹ̀kan sí o oh eight one eight three double two double two nine two àní jù báyìí màsálà.